mo fẹ́ rọ̀ wá wípé nǹkan kí nǹkan tó bá wù kó máa ṣẹlẹ̀ nínú ìgbéyàwó wa ẹ jẹ́ ká tọ àwọn tí òye bá yé fún àmọ̀ràn tó péye. My name is Dr. Orioke Oluwabosayo. I am a marriage and relationship coach. wọ́n yín rọ̀ nínú bàrà. bó o bá filẹ̀ nà mí kó pa mí lẹ́nu bàbá rẹ kọ́ bí ọmọ rẹ ní ọ. èmi àdìgún. Mm. I'm so blessed to have you. So am I. Busaya has been a very brilliant and smart child. Ànígbà tó wà ní kékeré, àwọn nǹkan míì wà tó máa ń ṣe tí máa wò pé à ah, ṣé mi mo bí ọmọ ẹ. tó sọ ní Yorùbá bóyá wọn gbé ìbò ni ta lọ bẹ́ẹ̀ nú àti ìyá rẹ. In fact, I love my second daddy more than. ọ̀gá àṣẹ yẹn kò lè bí tó fi ká. kò ní dáa fún wọn ṣé mo fọ̀rọ̀ lọ ẹlẹ́nu sánlẹ̀ má rí pupa ojú mi wọ ọmọ o ṣọ́ra rẹ o ṣọ́ra rẹ o ṣọ́ra rẹ o má rí pupa ojú mi o má jẹ́ mi mẹ́pẹ̀ kú ọ o. ẹ̀yin àti mọ́mì lè ẹ̀ bá jókòó sẹ́yìn. nínú mọ́tò bọ̀dá mi ẹ̀gbọ́n ẹ̀ sọ ni ajẹya gan. tígbéyàwó bá ṣe ṣe wọn sì túká. túká kí ni. it was as a result of you two exuberance. and èmi gan ti gbàgbé pé mo ṣe irú fídíò yẹn. imagine wọ́n lè gbàgbé wọ́n internet does not forget. bí ṣe wà yìí máa la yín. ọ̀lẹ́ rẹ ó mẹ́wẹ̀ ìjà wọn ni yóò pààyà rẹ wọn ni kò ní pààyà gbogbo wa. èṣù gbẹ́nu mi ẹ̀jẹ̀ ni mò ń wò báyìí ẹ̀jẹ̀ bí kí n dáwà lálẹ́ kí n dáwà lálẹ́. àdùkú ti pa mí o. o ti pa. am I not blessed. my food now. you will but you have a better food. tí bá ti ní oṣù mi màá mú ẹ̀ náà ní so ó ń yẹ dákẹ́. Mm, mm. marriage is not for everyone.